إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́run lọ́rọ́ àtọwọ́ ìkí àti ìgẹ̀ fún aṣíwájú wa nàbùwà muhammad sallallahu alayhi wa sallam àbí Allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹni kọ̀ọ̀kan wa lórí ti ìjọsìn fún kódà kó má dálù wa ní báyà. ọlọ́run ọba àdìsí ọlá ó ń sọ fún wa nínú alukur'an nínú suratul Anfal àyà tẹ́sì ọlọ́ni wàhí bí a mùkúrò bí kàlẹ́bí na káfáró lèyò fìtó ká àwọn yàkùtù ló ká àwọn yòókùrì ló ويمكرون ويمكر الله والله خير الماكرين ọlọ́ni ìyá nábì rántí sallallahu alaihi wa sallam nígbà tí àwọn kèfèrí tí wọ́n ń pète gbèrò láti lé ẹkú onúùlù wọ́n ń pète gbèrò pé kí ni káwọn ṣe lórí àlámọ̀rí rẹ ṣé kí wọ́n dá ìdúró kó mọ́ ẹgbẹ́ nùlù ni àwòyá kùtùlù àbí kí wọ́n pa ẹ́ dànù àwòyá kùrìjú àbí kí wọ́n lé ẹkú onúùlù ọlọ́ni wọ̀nyá kúrú ònù wọ́n ń dètè ọ̀yàǹkúrò wọ́n ọlọ́run náà ń dètè lùtì ẹ̀ yẹn ní kí ọlọ́run bá àdìgbò ọlọ́run ń pláàni lùtì ẹ̀ ọlọ́run fẹ́ ìròyìn máa kiri ọlọ́run ọba ni ọba tí ó da jùlọ nínú èdè dídá àwọn àyà yìí àti àwọn àyà mi náà lọ́kọ̀ án ó ń sọ fún wa nípa ìdí ó sábà bíi tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba àwọn mùsùlùmí tí wọ́n fi ṣe hijira kó nínú ìlú maka torí pé tá a bá ń sọ nípa alìhijrọ hijira ṣíṣe yẹni pé kéèyàn ò fi nǹkan lẹ̀ bọ́ sí nìkan àti kó fi nǹkan kan lẹ̀ kó bọ́ síbi nǹkan míì ìtàn pè ní hijira òun náà nìyẹn òun ànágbó ẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam lórí sọ ah, yìí pé al-muhajir man hajara man náà wà ràánù ẹni tó ṣe hijira gangan òun náà ní ẹni tí ó ti sílẹ̀ ìtọ́láwọn ọba àdìsẹ́ láṣẹ ní ìwọ̀ ní lórí òfin ìtànyẹ́lẹ̀ òun là á sọ yìí pé ó ṣe hijira lásìkò ànágbó ẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí Islam bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìlú maka àwọn èèyàn wọn gbógun ti islam àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ nígbà tí islam bẹ̀rẹ̀ wọn gbógun ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn fi àjẹ àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọn juwọ́lẹ̀ fún islam yàjẹ wọn subhanallah ní ìlú maka ṣáájú tí wọn tẹ̀lé sọ fáwọn fẹ́ẹ́ ṣe hijira bí ọdún bíi márùn-ún àkọ́kọ́ yàyà pọ̀ lórí àwọn mùsùlùmí wọ́n lè fọwọ́ kàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam torí kíni torí àwọn ọkọ ẹ̀ tó jẹ́ wípé abẹnugan làwọn náà jẹ́ nínú mọ́tà bí àbúkọ́ ní àtàpéjúwe ó ń dáàbò fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam kéde mùsùlùmí ìkànnì àwọn ẹlẹ́kọ̀ọ́ náà ni ṣùgbọ́n ọlọ́run ló ń sábà bíi dáadáa fún ànábì ó ń dáàbò bò jẹ́ kí wọ́n lè fọwọ́ tán ṣùgbọ́n gbogbo àwọn mùsùlùmí yòókù gbogbo wọn náà ni wọ́n fi àjẹlẹ́yẹ kọ̀ọ̀kan àwọn àwọn mùsùlùmí yìí wọn ní kápá láti bara wọn lẹ̀ ànábì náà wọn ní kápá láti bà wọn lẹ̀ sallallahu alaihi wa sallam síbẹ̀síbẹ̀ wọ́n fi ọwọ́ ìta kan òun náà láwọn alóde kan wọ́n ní ó ń kírun lọ́wọ́ ó yẹn náà fìlà níbi kan tí a máa ń pè ní ṣéjúrin káàbà ó dà gẹ́gẹ́ bí extension ní káàbà tábàrí káàbà tí wọ́n ṣe kọ́ kó ṣe wà nísìn à ń rí nǹkan kan tó dàbí ṣéèpù bí arc wọ́n mú káàbà òbí yẹn ní bí extension kékeré kan tó wọ́n ní anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó ń kírun bẹ́ẹ̀ ní ọjọ́ kan ó ń ṣe náà sílà bẹ́ẹ̀ ni ọkùnrin kan náà ń pè ní rúkúbá ibùdó mọ̀ọ́yì ló bá wá látẹ̀yìn ló bá fi aṣọ òfin ní ànábì lójú ó fẹ́ sáńkù ilẹ̀ ní kéèyàn fẹ́ yíyàn lọ bẹ́ẹ̀ lànábì ń sọ́kù pẹ̀lú ẹ̀ sallallahu alaihi wa sallam. Abubakar ní Siddiq radiyallahu anhu òun ló wá rí pàtíkù ló bá di ọkùnrin yẹn mú lẹ́yìn níbi èdè ká rẹ̀ mọ́ ló bá yán dànù Abubakar ní atakuru nàró gbúlánì àyànkú nàró bìyànlá sẹfẹ pa èèyàn ní torókó sọ wípé Ọlọ́run ní Allah tèmi Allah òun ní Ọlọ́run tèmi atakuru nàró gbúlánì àyànkú nàró bìyànlá ní àsìkò gbà náà kò sí agbára lọ́wọ́ àwọn mùsùlùmí ẹ̀ta kóró ni wọ́n wọ́n pọ̀ tó àwọn tó jẹ́ mùsùlùmí ní gbogbo àgbáyé ni o ìlú mọ́tíkà náà ni wọ́n wà wọn ọ̀dẹ̀ tó nǹkan ẹ̀ta hóró ni wọ́n méjì mẹ́ta mẹ́rin márùn-ún làwọn kọ̀ọ̀kan tí wọ́n gba Islam lọ́wọ́ anábọ̀ wọn Muhammad sallallahu alaihi wa sallam tó wọ́n fi wọ́n fi ṣùtá kan òun náà wọ́n ní ní ọjọ́ kan anabi wà ní hijirul kaaba yẹn náà ni hijirul kaaba níbi ẹsẹ̀ǹtà kaaba yẹn ó ń ṣe náfìlà bẹ́ẹ̀ ni àwọn mọ̀ṣẹ̀kù àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn ará kòrèṣì àwọn kòrèṣì wọ̀nyí wọ́n jókòó kọ̀ọ̀rọ̀ àti kaaba torí pé àwọn máa gba tẹ́ńpẹ̀ ni ká gba tẹ́ kí wọ́n mu sí kí wọ́n ṣe oríṣiríṣi ìlànà àti kaaba wọ́n máa jókòó sí ẹ̀ wọ́n wà nábì lọ́ọ̀kan sọ̀rọ̀ máa wà ní wọ́n sálà ó ṣe ń ṣe náfìlà ìkànnì wọn ló bá sọ wípé ta ni ó lọ bá mi lọ sí fámìlì lágbájá ọmọ lágbájá kí wọ́n lọ gba ìfún ràǹkúnmí tí wọ́n ti pa ìfún ẹ̀ tí wọ́n lọ gbà wá kánábí bá ti forí kalẹ̀ káwọn kú ní lẹ́yìn ìbínú Islam ìbínú pé ẹ̀sìn olómú wa tó ní káwọn máa ń sin àwọn òrìṣà àwọn ọmọ bẹ́ẹ̀ lẹ́nìkan lọ lóòótọ́ lọ kó àwọn ìpín yẹn wá ó kó dé tó bá kó ilé anagbèwà Muhammad lẹ́yìn sọlọ bá àwọn àríwá sọlá nígbà tí ó forí kalẹ̀ anabi wọn bẹ́ẹ̀ lórí forí kalẹ̀ yẹn tó pẹ́ẹ́ gbà tó yá ìyàwó Aisha Asma ìyàwó Aisha radiyallahu anha Fatima ọmọ anabi radiyallahu anha òun ló wá nípa tí ló wá lọ kó nǹkan yẹn kó lẹ́yìn anagbèwà Muhammad sallallahu alaihi wasallam ó kó kúrò alábìtìtì ogbó sókè níbi títí ó kírun rẹ̀ tán ló wá náwó sókè ó ní Allahumma alayka bí Abi Jahal ọlọ́run ọkùnrin kan pè ní Abu Jahal ìpàdé ẹ lọ́wọ́ wà alayka bí Utba ń Rabi'a ọkùnrin kan pè ní Utba ń Rabi'a ìpàdé ẹ lọ́wọ́ ẹ̀rí Ushayba ń Rabi'a wal Walid ibn Utba ọkùnrin kan pè ní al-Walid ibn ìpàdé lọ́wọ́ wà ọmọọyà ònkálà wà ọkùbá ibnu abi mu'ayy ó dárúkọ àwọn méjèèjì ó dárúkọ àwọn méjèèjì bí ẹni tó ń ṣépè fún wọn ni ìpè ní ọlọ́run bá ń dín pẹ̀lú wọn pẹ̀lú nǹkan ń ṣe fún wa yìí. abdullahi bin mas'ud radiyallahu anhu olùgbà hadith wa ló narí tẹ oníjọ́ sí kìíní yẹn ṣẹlẹ̀ ó lóun wà ń ó wà lára àwọn àkọ́kọ́ tí wọ́n ti gbà ìsìlámù oríṣiríṣi òun ò lè pín òun ò lè sọ kankan òun kọ́ ìwọ lọ́wọ́ kan báyìí pẹ̀lú máa ń ṣe fànàbí sallallahu alaihi wasallam ó ní ń pàtí àwọn ìjà ogun bádìrí ogun bádìrí pẹ̀lú àwọn kékeré ó ní àwọn méjèèjì fànàbí dárúkọ yẹn òun bá òkú wọn lẹ́gbẹ̀ẹ́ kankan báyìí sallallahu alaihi wasallam tó wọ́n fi ṣùkà kàn án wọ́n ṣe fi kàn án mùsùlùmí àwọn sọ̀kà bá rọ́bì ọlọ́wọ́ àdìmọ̀ àjùmọ̀ ìyà jẹ wọ́n àwọn fámìlì Yasir ìyà jẹ wọ́n lórí ìsìlámù torí pé àwọn àkọ́kọ́tàkọ́ gba ìsìlámù náà nìyẹn àti Yasir ní tójú ọmọ àti àmì tójú bàbá àti Sumaya tójú ẹ̀yà àti Ammar tójú ọmọ ìyà jẹ wọ́n wọ́n pa bàbá wọ́n pa ìyá níṣojú ọmọ wọn ìjọba pé ó wù wọn bá tí wọ́n ṣe pa bàbá rẹ̀ Yasir ó wọn náà bí wọ́n ti ń pa ìyá rẹ̀ wọ́n yà àwọn afáàfẹ́ yìí àkọ́kọ́ ṣúhàdá àwọn tí wọ́n kọ́kọ́ kú lójú ọ̀nà Islam àwọn nìyẹn wọ́n kọ́kọ́ kú wọ́n pààyàn nítorí Islam torí kú jẹ́ mùsùlùmí ẹ̀rù wọn sọ ike sùnmọ́ ìyá rẹ̀ fún fóònù gan ni wọ́n kọ́kọ́ bá lẹ́yìn náà wọ́n pa yáfẹ́ àmọ́ ọmọ wọn ibi tí wọ́n dì í mọ́ ó wà ń bẹ̀ صبرا يا آل ياسر أقرموا يسكت سورة يا آل ياسر فإن موعدكم الجنة الجنة إليه بلي فداتيسي ṣùgbọ́n nígbà tó yá wọ́n tírẹ́sìn Ammar kó ṣépè fún ànábì kó sọ̀rọ̀ jẹjẹrì ẹ̀rí Ammar látara ìbẹ̀rù àti bó ṣe ní kí wọ́n ṣe pa bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò wí nǹkan wí. ànábì wa Muhammad kọjá lọ sọ̀rọ̀ bá rẹ̀ sọ́dà orí àmọ́rù tó sunkún anábì ní kí ló ṣe rẹ̀ àmọ́rù ó ní àwọn ará bí wọ́n wá wọ́n ní kí n sọ báyìí òun bẹ̀ sọ anábì ní kẹ́sà wájà sàkọ́ ìgbàkà gbàdó wí nǹkan yẹn bó lọ kàn án ṣe rí ó ní mo sọ nínú bèbí ìmáà ọkàn mi kún tẹ́tẹ́ fún ìmáàní anábì ní sọ́mọ́tò padà wá pé kó wí wí torí pé tóun wí yẹn ò ṣe kí ni ìkòjọ́ kan rẹ̀ ìmáàní ní bẹ́ẹ̀ lórí ọkàn rẹ̀ wọ́n ṣe fìyà jẹ wọ́n nìyẹn lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan eléyìí ló padà wá fa jíjẹ́rà àkọ́kọ́ táwọn òbí lè ṣe jíjẹ́rà àkọ́kọ́ tí wọ́n ṣe kì í ṣe lọ sí Mọ̀dínà in fact the last hijira òun ni Mọ̀dínà wọ́n ti ṣe hijira lọ sí Habasha wọ́n ti ṣe hijira lọ sí Sham wọ́n ṣe hijira míì náà tó jẹ́ kí àwọn hijira kékeré kan látara ìnira tó mú àwọn mùsùlùmí tògbà tí wọ́n ṣe ní jìnnà yìí tí ó kọ́kọ́ là ìpọ̀ Mádínà òun náà ni wọ́n ṣe lọ sí Habasha. nǹkan yẹn lé mọ́ wọn náà ni àwọn mélòó náà ni wọ́n ṣe jìnnà ọ̀rùn táàbì mọ́ ẹgbẹ́ kìí ṣe pé wọ́n ti pọ̀. àwọn ọkùnrin méjìlá àtàwọn obìnrin bí abíyẹ márùn-ún àbí mẹ́rin gbogbo àwọn tí wọ́n ṣe ní jìnnà lọ sí ìlú Habasha nìyẹn. sáà lára wọn Usman ibn Affan radiyallahu anhu lára wọn òun náà níyàwó rẹ̀ rúkọ́yà rúkọ́yà jẹ́ ọmọ àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ṣáájú kólókù lára wọn tí wọ́n ṣe é jẹ́rọ lọ sí habasha ni ṣùgbọ́n pàṣẹ àwọn tètè rí tí wọ́n padà gbọ́ yín sáà mùsùlùmí áà wọ́n ti ṣe é jẹ́ra ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n gbá tẹ̀lé wọn bo ni wọ́n gbà wọ́n gba ibi tá a mọ̀ sí jẹ́ jáde mi ibẹ̀ náà ni wọ́n gbà kọjá lọ pẹ̀lú ẹsẹ̀ náà ni wọ́n ti tírẹ́kì débi odò kan wọ́n padà wá gbé ọkọ̀ ọkọ̀ ojú omi àti sọdátọ̀n. ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ ọba ìlú habasha tí a ń pè ní anajashi alábì ìròyìn ọba yẹn sallallahu alaihi wa sallam alábì ní ẹ máa lọ sí ẹ máa lọ sí habasha ó ní torí pé ó ní ìnàbí àrùn habasha malikan la yuzlamu indahu ahad ó ní ọba ìlú habasha ẹnìkan ò lè dàbí fún ẹnìkan lọ́dọ̀ rẹ̀ onígbà orílẹ̀ ẹ̀mọ ẹ̀sìnmọ̀ ẹ̀mọ̀ ìkọlọ̀ yìí òun wọ́n ṣe níjọra lọ sí ilẹ̀ habasha ọba yẹn tẹ́ gbà wọn owó pèsè àwọn nǹkan ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé àwọn gèfèrè nígbà tí wọ́n tẹ̀lé wọn wọ́n tẹ̀lé wọn ní ọ̀dọ̀ ọ̀dọ̀ ọba habasha yìí anajashi wọ́n pèsè gbèrò láti kọ̀ǹtìzì ọba yẹn àwọn tó gbà lálejò yìí àwọn eléyìí ó mọ̀ wọ́n ní wọ́n ń ṣe kódà wọn ní kúnlẹ̀ fún ẹ wọn ní dọ̀bálẹ̀ fún ẹ báwa ṣe dọ̀bálẹ̀ fún ẹ yìí ọba ní ẹlọpẹ wọn wá ọba tẹ wọn dé àwọn sáré ìdè wọn dẹ dúró wọn ti ọba lórí ìdúró ọba ní aróníkẹ máa kíyàn báyìí wọn ní ànábì wa àti ìsọlátọ sára tọrọ wọn ti wà tọrọ gbogbo àgbáńlá yìí ní tó sọ ní tó sọ ní tó sọ ilé yìí ó ní ká máa okùn ẹbí pọ̀ ó ní ká máa ṣe báyìí ká máa ṣe gbá ká máa ṣàwo gbogbo àwọn nǹkan tó jẹ́ ìwà dáadáa wọ́n ṣàlàyé fún ọba yẹn ó ní òun náà ló sọ fún wa wípé ká máa tẹ̀lé ẹnì kankan àyàfi Allah subhanahu wa ta'ala ọba yẹn wá wọn bí pẹ̀lú nǹkan tí wọ́n sọ ó pèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ wọn ẹni tó ń dá wọn ìbéèrè yẹn ni Ja'far bin Abi Talib ó dáhùn fún àwọn ìbéèrè yẹn ní ètò jẹ́ ẹ̀tẹ́ fún àwọn gbèsèrè tán láwọn fẹ́ wá takò wọn ní ṣojú ọba wọ́n padà padà sí mọ́kà ní àwọn gbèsèrè yẹn lẹ́nu yẹpẹrẹ ni. ṣùgbọ́n gbà tó pẹ́ lẹ́yìn ọdún mélòó àwọn mùsùlùmí tún padà padà sí ìlú mọ́kà. ìnira yìí tún pọ̀ lórí àwọn sọ̀hábà lórí àwọn mùsùlùmí àbúbáṣe mẹ́sì ní ó ń gba wọn ní ilé lọ́wọ́ wọn torí kò múlẹ̀ ní abí ìní mọ́kà tó ẹnìkan ò lè fọwọ́ kàn án ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé èèyàn tó jẹ́ pé wọ́n ṣe ní adìyí wọ́n gba Islam àwọn náà ni àwọn kèfèrí ń bí pẹ̀lú wọ́n pa wọ́n wọ́n bí ajẹ́ wọ́n bí ìdíláàlì ìgbọ̀rọ̀bà rọ́dì ọ̀làhàn àtàwọn míì Khabbab ibn al-Arad ìyá jẹ́ gbogbo àwọn wọ̀nyí gan tó jẹ́ wípé wọ́n di anábìwá Muhammadu sọlá mọ́tà náà sọ̀rọ̀ lọ́wọ́ ìgbà wo ni ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ọba tó promise yóò dé alábìnrin ìlànà sọ̀rọ̀ lọ́wọ́ ìran lọ́wọ́ lọ́wọ́ bá tún mọ́ ṣùgbọ́n nígbà tí àṣẹ ó dé ọlọ́run ní kí wọ́n ṣe hijira lọ sí ìlú Madina ìgbà tí wọ́n ṣe hijira ìpalẹ̀ mọ́ ti lọ àwọn jẹ̀bìrì náà ti ìdèkè owó ní bóòlù láṣẹ pa Muhammad yìí sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká pa òru dá ká wà pa fáwọn fámìlì rẹ̀ tí wọ́n ní gbé ogun kojú ìran tó bá pa tolórí bú àárín wọn Abu Jahal ó ní tá a ṣe ni wípé a máa yan èèyàn kọ̀ọ̀kan nínú fámílì kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ a máa yàn wọ́n àwọn ni wọ́n lọ ka mọ́lé nídàjí kùtù àwọn ni wọ́n ṣàpá tí wọ́n bá pa kò kọ́ síbò fún ìran wọn fámílì wọn ó dìde kó fẹ́ kojú ìran bíi mẹ́fà ó fẹ́ dojú orúkọ wọn kò kọ́ síbò agbára ó dá wọn wọn ni àdáìsọ fún wọn yẹn dá wọ́n bá yẹ àwọn èèyàn wọ̀nyí àwọn ọ̀dọ́ yìí bí wọ́n ṣe ń pèsè pèrò yẹn ọlọ́run ní wọ̀yà kúrú wọ́n ń pèsè wọ̀yà kúrú lọ ọlọ́run náà ń plan ìgbẹ́ ọlọ́run káyọ̀ máa ṣe é ọlọ́run ló dájú náà wọ́n bá ń plan. tó gbogbo pílánì wọn yẹn wọ́n ṣe wàhálà wọ́n ṣe mítìlì ọ̀kan mítìlì mítìlì ọ̀kan mítìlì lórí pé kí ni ká ṣe fún kí ni ká ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kí ni ká kọ́ lóhùn fún lẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé yóò ṣe hijira níjọ́ a àgbà tẹ́lẹ̀ bú fẹ́ fún látara ìdùnnú wípé ó wá ti irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ òun ó ní bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti fi àwọn ẹṣin rẹ̀ méjì ó sọ fún àwọn ọmọ rẹ̀ Aisha àti Asma à ń ṣe ìjírá pẹ̀lú àdẹ́kù Muhammad sọ̀rọ̀ báyìí là á ṣe plan báyìí là á ṣe plan ọjọ́ báyìí là á gbéra alẹ́jọ́ tí wọ́n gbéra àtẹ́tí sọ fún Ali ibn Abi Talib radiyallahu anhu pé ìwọ gbé aṣọ mi wò kò sùn nílé gbogbo àwọn nǹkan bá ti àwọn èèyàn tó wà lọ́dọ̀ mi ti bá ti lọ tán tó bá ti jọ kejì dáa padà fún wọn nǹkan báyìí bẹ lọ́dọ̀ mi dá padà bẹ́ni tó ní ilé ìwọ́n tọ́jú ẹ̀kọ́ lórí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń tọ́jú nǹkan sọ́dọ̀ ànábì gẹ́gẹ́ bí àmín olùkọ́ kan tán tó wá sọ fún àlè pé ikú àti dúró nìyẹn àwọn nǹkan yẹn dá padà fún wọn tó ọ̀dọ̀ mi ní kó sùn àlè bí aṣọ ànábì wọ̀ ní alẹ́ ọjọ́ yẹn ló sùn sallallahu alaihi wasallam òru yẹn náà ànábì jáde lọ́sọ̀rọ̀ àwọn bá ti ní sèdè wọ́n fẹ́ra àwọn fúlàní míì ti wà tí wọ́n ti ṣe pẹ̀lú bí wọ́n ṣe tíráàbù àtúmọ̀ ìwọ dúró wà á ṣe nǹkan báyìí pẹ̀lú ẹni báyìí kí yóò gbó oúnjẹ wá fún wa níbi tá a bá dúró sí níbi báyìí báyìí àtúmọ̀ dúró lé ìgbà tí wọ́n ṣe tí wọ́n lọ tí wọ́n bọ̀ tó di pé wọ́n padà wọ́n padà fún un ní ìgbà sílẹ̀ wọn ti mọ wọn ti rìn jìnnà àwọn kẹfẹ́ rí wọ́n ń yọjú lóru wo inú ilé wọ́n rí pé ẹnìkan wà lórí ibùsùn lórí bẹ́ẹ̀dì kó fi aṣọ ànábì wọ̀ wọ́n kó náà ní ọkàn wọn balẹ̀ pé ah, a tabatẹ́rẹ́ sí àtàn wọlé aṣàpàdé. yìí ni wọ́n ti dúró ń ta náà ni Ali radiyallahu anhu ló bá jáde sí wọn kó wọ aṣọ ànábì ó yí àwọn lẹ́nu pé a ah, Muhammada Muhammada a ah, ó wọn ti tó lọ subhanallah wọ́n ti gbé ta gbogbo wọn wọ́n ń sá kìjokìjo wọ́n aláṣẹ àwọn olórí wọn Abu Jahal Abu Jahal olórí ibú ẹ̀dá ló bá dìde ó gbéra ó ní ilé Abubakar ló máa lọ ẹni tó ní Abubakar gbogbo wọn gbéra wọn dé Abubakar ẹsẹ tí kò dé lọ́hàn ìlú wọn rí pé ilẹ̀ ìfẹ́ wọn bá bá àgbọn bàbá rẹ dà òun náà dákẹ́ bí ẹni tí ò mọ tó ń ṣẹlẹ̀ Abu Jahal wọn ni ó gba ní etí tí ìyẹrìngì ẹ̀ fó dànù ọwọ́ rẹ̀ hàn létí rẹ̀ tó má fi lẹ̀ sí wọ́n máa ń lọ wọ́n bẹ̀rẹ̀ sí pẹ̀lú anábìwá àwọn sọ̀rọ̀ bá wọn àríwá sálà ọlọ́wọ́n náà ní kíọ́lá gẹ́gẹ́ bí oṣù sọ́nù àyà sọ́tún àǹfààní ìpè wọ́n ìpè ọkùnrin mi kàlẹ́ bí nàkà kàrò ni yóò fi àwọn yàtọ̀ túkà àwọn yóò kọrin túkà òyà kúrò òyà kúrò lọ́rùn ọlọ́wọ́ káyọ̀ ìmọ̀ àkèrè gbogbo ète tí wọ́n dá pátá ọlọ́wọ́n bá àríkíọ́lá ó jẹ́ kí nǹkan yẹn kó jẹ́ àtẹ́pàbó ni látara wípé pẹ̀lú bí wọ́n ṣe tẹ̀lé àwọn mùsùlùmí ọlọ́run ní kí anabiwa muhammad sallam kó dúró sí ààyè kan ààyè yẹn ó rọra wà ń bẹ̀ tó fara pamọ́ àtòun àti abubakar Siddiq ẹ̀rí wọ́n fara pamọ́ síbẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá àríkẹ́lá protect wọn àwọn dèfèrí yìí náà di ààyè yẹn ṣùgbọ́n wọn rí wọn títí ìgbà tí wọ́n padà wọ́n lẹ́nu tí wọ́n dípa fún wọn sọ pé ibi tó wà náà nìyẹn ìgbéregbé ìgbéregbé ọlọ́run fún wọn ní ìyọ̀ǹda láti ṣe hijira lọ sí ìlú Madina pẹ̀lú ìrọ̀rùn ṣùgbọ́n nígbà tí wọ́n fi dé Mọ̀dínà Islam ti wà ní olùmọ̀dínà ọ̀rẹ́dì Islam ti wà nínú olùmọ̀dínà ọ̀rẹ́dì ṣáájú kan tó ṣe é jira bó ni Islamu ṣe wà ń bẹ̀ torí pé ńgbà tánábì ṣì wà ń Maka sallallahu alaihi wasallam àwọn àǹsọ́rí mẹ́fà kan àwọn ń ṣe bísínẹ́sì kiri wọ́n rìnrìn àjò lọ sí Mọ̀dínà lọ sí Maka ibẹ̀ ni ànábì ti pàdé wọn ànábì ṣe wáàsí fún wọn wáàsí tó ṣe fún wọn ó pè wọ́n sí ojú ọ̀nà ọlọ́run wọ́n wá rí i pé n tó ń sọ yìí ó fẹ́ jọ ń táwọn ń gbọ́ lọ́dọ̀ àwọn neighbors àwọn kan jẹ́ yẹ̀wúdí títí ànábì kan sì ń bọ̀ wá ó máa tẹ́ àwọn lọ́rùn káwọn ṣáájú àwọn yẹ̀wúdí yìí gba ìsìláàmù yìí kánábì tó dé Mádínà sallallahu alaihi wasallam àwọn mẹ́fà gba ìsìláàmù àwọn mẹ́fà wọ́n gba ìsìláàmù àwọn lọ́wọ́ padà sí Mádínà bẹ́ẹ̀ dẹ̀ ni ogun máa ń sábà ń ṣẹlẹ̀ ní Mádínà láàrin house àti Khazraj àwọn fámìlì ìran méjì tó pọ́pùlà ń lu Mọ̀dínà náà nìyẹn láàrin àwọn Lárúbáwá Aus àti Khazraj ogun máa sábà ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbàtà àwọn mẹ́fà yóò padà sí Mọ̀dínà wọ́n fi ọ̀rọ̀ Islam wọ́n fi bá àwọn ará Mọ̀dínà sọ̀rọ̀ àwọn fámìlì wọn sọ̀rọ̀ àwọn fámìlì Aus wọ́n fi bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn kó sinlẹ̀ lára wọn àwọn àgbà Islam lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan àwọn mùsùlùmí ò sì ṣe é jíra àwọn ànsọ́rì ti ń gba islam lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan pàtó yà àwọn bíi mọ́kànlá tó travel wá sí mẹ́kà àwọn náà tún wá bá nàbí muhammad sọ̀rọ̀kúlà àwọn náà gba islam àwọn náà tún padà sí madina tó wá di pé fámìlì kọ̀ọ̀kan ó fẹ́ ní mùsùlùmí kan àbí méjì náà tó ti gba islam nílùú madina tó islam yẹn ti ń fọ́nká ní madina in preparation fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam pàtí ó fi ṣe lọ sí madina àwọn mùsùlùmí ni wọ́n welcome tí wọ́n ti káàbọ̀ sínú ìlú ẹ̀rí eléyìí là ń pè ní ẹ̀rí tí anabiwa muhammad ṣe sallallahu alayhi lọ sí ìlú madina fi àyè kan lẹ̀ bọ́ sí àyè míì nígbà tí a bá rẹ́sìn wa ṣe ní àyè tá a bá wà ìyẹn ni ń pè ní hijra hijira yìí ó máa bẹ lọ títí láéláé ni kì ṣe wípé lẹ́yìn ànábì ti rárá a máa ṣe hijira lọ ní òtálìkì yàmọ̀ òfìdé ẹlòmíì náà ó ti wà ní pòsíṣàn kó ṣe hijira báyìí ṣùgbọ́n fagídí gbé látara wípé ibi tó ti ń ṣiṣẹ́ kìráyè kírun ibi tó ti ń ṣiṣẹ́ kìráyè sin ọlọ́run wọn ní kò sí nǹkan tó jọ kí ló yẹ kó ṣe ó yẹ kó ṣe hijira ni ìnira tí àwọn mùsùlùmí rí ń lu mọ́kà tí wọ́n fi kúrò ń lu mọ́kà lọ sí mọ̀dínà irú ìnira yẹn lòun náà rí àbí irúfẹ́ bẹ́ẹ̀ lòun náà rí wọn jẹ́ ó ṣẹ̀sìn níbi tó ti ń ṣiṣẹ́ òun náà ti lẹ́tọ̀ọ́ sí kó ṣe hijira kúrò ní ààyè tó wà yẹn kó lọ síbi iṣẹ́ mi tí wọ́n ti gbà láàyè ẹ̀rí láti láti rí ẹ̀sìn rẹ̀ ṣe eléyìí ṣe pàtàkì ló fi jẹ́ wípé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní intanpe ní hijira almuhajir ẹni tá a sọ kó ṣe hijira òun náà ni man hajara ma naha òun lẹni tó fi ilẹ̀ gbogbo ntọ́lọ́hún ọba àlékiọ́lá tó ṣe léèwọ̀ fún ẹ̀rí ẹni yẹn náà ṣe kí ni ó náà ṣe hijira ni ó bí pé kí a ṣe hijira kì í ṣe pé ká kúrò láàyè kan lọ síbò míì nìkan ni ìgbà míì ọ̀nà tá a gbà ṣe hijira òun ni kéèyàn òfin tó dé wọ̀ tó ti ń ṣe kó fi í lẹ̀ ẹ̀rí lára wípé òun náà ṣe kí òun náà ṣe hijira nìyẹn ànábì dídí sọ yẹn fún ẹgẹ́ bí ẹ̀kọ́ ni sallallahu alaihi wasallam kí al-muhajir man anhu ntọ́nà ń ṣe léèwọ̀ téèyàn bá fi ilẹ̀ ẹni yẹn náà ṣe hijira kúrò níbi ntọ́lọ́hún ò fẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣe ntọ́lọ́hún fẹ́ ni so bá a ṣe wà ní fourteen forty ṣe fourteen forty eight báyìí ah lẹ́yìn hijira a padà sọ fún wa kí ló padà fa counting bó la ṣe ń counti eh, hijira calendar ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní kà tó tó wá di tó dé lónìí a padà mẹ́nu bá insha Allah ṣùgbọ́n sábà bíi lọ sí ìlú habasha sábàbí hijira lọ sí ìlú Madina òun náà ni ti ara tuntun wa ní ṣókí ìtàn tí ó gùn ni tó jẹ́ wípé gbogbo àtàn kò ní kọ́ba gbogbo ẹ̀ tán ṣùgbọ́n tá a kẹ́kọ̀ọ́ àti mú òun náà ni pé sáńpẹ̀ ní hijira òun ni àkọ́kọ́ kí yóò fi àyè kan tí ò rẹ́sìn ṣe kó kó bẹ̀ kó gbọ́ síbi tí ó ti mọ rẹ́sìn rẹ̀ ṣe. ẹ̀kejì kí yóò fi ìwà burúkú lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa gẹ́gẹ́ bí àdúgbò Muhammad rọ̀bọ́lá mo ìgbà tí káàtó kó kó ṣe hijira òun náà lẹni tó fi aburú lẹ tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ẹni tó fi àyídá lẹ tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ẹni yẹn muhajiru ni ẹni tó ṣe hijira ní abẹ́ Allah subhanahu wa ta'ala ó fún wa ní agbóyọ̀rọ̀ yìí ìjẹ́ ìtọ́lọ̀ yìí fún wa ní ẹ̀sán dáadáa. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. We thank Allah subhanahu wa ta'ala. May His peace, blessings and benedictions be upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions, and all the Muslims in general, because of Qiyamah. Allahumma amin. This is the month of Muharram, uh, the first month in the Islamic calendar, in the Hijra calendar. When you hear the word Hijra, What does it mean? We know it is migration. Migration from a place to another place. Migration from one evil deed to a good deed. As the Prophet of Allah Muhammad said sallallahu alayhi wa that the one who does hijrah is man hajara manaha Allah anhu. The one who abandons evil for good is the one who does hijrah the one who abandons his behavior or good behavior is the one who does hijrah. So this is one of the means through which we embark on hijrah. A lot of us, we need to embark on hijrah. One way or the other. Another way of embarking on hijrah is to, is to leave a place for another place. A place where you are not allowed to practice your deen to another place where you be allowed to plan to practice your deen. A place of work where you are prevented from observing Salah and say, no, time is money in our company. You cannot leave for any kind of prayer. So you get home in the evening to combine your Zura, and Maghrib, Isha. SubhanAllah, that is not a good place of work for a Muslim. You need to do Hijrah. Hijrah from that place of work. So a better place of work where you be allowed to do your Salah Because this is what you need for your success in the hereafter. So hijrah will remain among the Muslims till the end time. We will continue to do hijrah. Whether you do hijrah of movement from one place to another, from one place of work to another, from one abode where you live to another abode where you be living now. For the sake of religion, or you do hijrah as a result of You thinking, oh Allah, I have been taking alcohol, I don't want to take it again. That is hijrah. I've been committing sin, I don't want to commit it again. That is hijrah. The Messenger of Allah said, for Allah, Al-Muhajir, man hajara, man Allah anhu. The one who does hijrah, who does migration, is the one who abandons everything that Allah has been forbidding for him. In the beginning of Al-Islam, the Messenger of Allah said, for Allah, Al-Islam, Bada al-Islam Ghoriban. Islam started as a strange religion in the society. Islam started strangely to the people. He said, وَسَيَعُودُ that." But no matter how much people embrace Islam in the world, no matter how much they embrace Islam, Islam will return to Allah, Ghoriban again, as another strange religion. It began strangely, it will exist strangely because it will become strange to the people again. How? When it came, people were looking at, what, are, what did you bring, O Muhammad? What are you asking us to do? We are not going to be submissive to you. That we should abandon three hundred and something gods that they worship for just one God? They said, that This is surprising. How are you going to accept that? Are you telling us that we should abandon all these gods just for one God? Even all our needs, all these 360 something gods, they are able to fulfill all our needs. Now you are asking us to abandon all of them for just one God. That is not going to be possible. So it was strange to them. But gradually, the Muslims, they were patient to spread an Islam. It was difficult in Mecca as the Mushrikun, they were tough on them. They made the religion so difficult for the Muslims to practice. Those who embraced Islam were severely punished under the superpower among the non-Muslims. They were severely punished to the extent that Allah instructed Prophet Muhammad sallallahu alaihi wasallam to inform the Muslims to migrate. The first migration to Habasha, the second migration to the city of Medina. They migrated, they ran away with their religion. Wallahi, we need to run away with our religion at times when it is necessary. You take your religion, you run away. Because your religion, nothing must happen to it. That is what you will face Allah with in the grave and in the hereafter. If you submit your religion for the affairs of the world, do you want to meet Allah with the affairs of the world with wealth and property? Allah doesn't need that on the Qiyamah what will benefit you is your religion, is your salah, is your sadaqah, is your fasting, is your good deed. Everything you have gathered in the world here will be destroyed when the world is destroyed. And that is why what should be paramount mostly in the mind of a Muslim is what will Allah accept my ibadah? Will Allah accept my sadaqah? Will Allah accept my devotion? So the Muslims ran away with their religion. Just like in that period, before they were asked to migrate, Allah revealed Surah Al-Kahf in Makkah, narrating the story of Ashab al-Kahf to Muhammad and the Muslims, sallallahu alayhi wa sallam. That Ashab al-Kahf, what happened to them? They ran away with their religion as well. Their people, they were mushrikun, They were forcing everybody to practice the shirk. These young men, Allah says, إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ huda. They were young men. Allah gave them basira to see the reality of life. That no, we have to worship Allah. So they refused to worship idols with their parents, with their king, with the kingsmen, with the society. These people wanted to punish them as well. They aimed at killing them. What did they do? They ran away with their religion. Before what happened happened to them, they settled down under a mountain and eventually they were made to sleep. They slept for more than 300 years. Subhanallah. Allah, Allah said this in Surah They slept for more than 300 years. But when they woke up, they thought they slept last night. And they sent one of them to get food outside. A very long story. But the he came back, those people discovered him, and they later came around to discover them. That who are these people sending the money of older centuries? That's not possible. They must have lived for long. When they got there, Allah subhanahu wa ta'ala took their life before they could see them. Allah says, إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى They were young people who ran away with their iman That is hijrah. Nabiullah Ibrahim a.s. did hijrah to run away with his religion. Nabiullah Nuh a.s. took his religion away from the people. When he had admonished them for about 1,000 years and they never listened. They never listened. Then Allah wanted to destroy them. Allah said, you and your people go away from this town. That is hijrah. So hijrah will remain in the day of Al-Qiyamah. You and I, we have to continue to practice it when it is necessary. I may need to practice it when I'm unable to practice my religion where I live. They say no to Islam. Else, you'll be terminated. Else, you have to do this, you have to do that. You have to run away with your religion. Your religion is not paramount. Maybe a place of work, like I mentioned earlier, you have to run away with your religion. Go to another place where you are allowed to practice your thing. Maybe you have to abandon one evil thing. Do you lie? Do you steal? Do you commit zina? Do you take other people's property? All these evil deeds, the Prophet said, a true muhajir is the one who abandons them for the sake of Allah. Let us continue to practice this religion, and Allah subhanahu wa ta'ala has instructed us. We pray for Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadah. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك قوموا إلى صلاتكم يرحمكم الله Thank you.